ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbéjáde hadith ẹlẹ́ẹ̀kejìdínlọ́gọ́rin láṣàlàyé lónìí insha allah ta'ala hadith number seventy eight òjíṣẹ́ ọlọ́run ọba tíkàtọ̀ ọlọ́run bá ń bẹ fún sọ báyìí pé laysa minna man daraba li khududa wa shaqqa li juyuba wa da'a bida'wa jahiliya. ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية لكن ليس منا من ضرب الخدود وشق الجيوب wàdáà bìdáàwàlì jàhìlìyà kàdíìtì yìí ó wà nù sọ̀híhù ti al-imam al-bukhari hadith one two hadith twelve ninety eight gidi muhammad sallallahu alayhi wa sallam sọ kì í ta ni man ẹni yòówù tó ṣe wípé dọ́rọ́bà lè kòdúùdà tó ń gbára rẹ̀ lójú wàṣàkọlẹ̀ ju yúùbà tó sì ń fa aṣọ ya wàdá a tó sì ń pèpè bìdá àwàlìjà ìléyà ìpè ìgbà ìmọ̀kan láìsàmínà kìí ṣara wà man ẹni yòówù dọ́rọ́ balẹ̀ kọ́dúdà tó ń gbára ẹ̀ lójú yẹn ẹ̀kẹ́ ń gbára ẹ̀ lẹ́nu gbára ẹ̀ lẹ́ẹ̀kẹ́ mójú gbó wàṣà kọ́lé ju yúùbá tó ń faṣọ ya mọ́ra ẹ̀ lọ́rùn wọ̀dà án tó sì ń pèpè bí dá àwàlẹ̀ jahiliya ìpè àìmọ̀kan gbáyé àìmọ̀kan. hadith yìí a ó ń ṣàlàyé nípa nǹkan kan tó ṣe pàtàkì nínú gbèsè ayé ọmọnìyàn tó sì jẹ́ pé kò sẹ́nìkan tí ò ní ṣẹlẹ̀ sí lọ́nà kan àbí lọ́nà mi òun náà ní nípa ikú èèyàn ó kú fúnra ara rẹ̀ wọ́n ó sì kú fún yàn èèyàn fúnra ara èèyàn ó ṣe kí ni yọ kú wọ́n ó sì tún kú fún yàn ẹnìkan ó kú tí ó jẹ́ ń tó súnmọ́ yàn bóyá ẹbí ni o ara ni o ọ̀rẹ́ ni o ojúlùmọ̀ ni o alábàárìn ni o akẹgbẹ́ eni ni o ẹnìkan òkúta àsàmà. sànẹ́bí sallallahu alaihi wasallam hadith yìí wá ń ṣàlàyé pé kì í sára wa mùsùlùmí tó bá ń gbára rẹ̀ lójú eléyìí ń bẹ nínú ṣe sí jahiliya ìgbà ìmọ̀ kan tó kù bá ti kú táwọn èèyàn bá ń dárò kú oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ṣe ń bẹ̀ kódà ńlẹ̀ Yorùbá wa yìí náà kódà tí ìdásìkò yìí àwọn ọmọ gbára dálẹ̀ tí wọ́n mọ sọ̀sọ́kúsọ tí wọ́n mọ wíwìkúwì lànà bí fi ń ṣàlàyé lè àkọ́kọ́ ohun tá a fẹ́ ká gbọ́ yé nípa kéèyàn ò kú kẹ́nìkan ó kú yẹ bí ni àbára onípèsè bí ń ta àti mọ̀ tẹ́lẹ̀ náà ni péèyàn máa kú gbogbo èèyàn sì gbọ́dọ̀ máa wà nígbàradì pé òun fúnra òun lè kú anytime bẹ́ẹ̀ sì ni ẹnìkan lè kú fún òun náà ká sì mọ̀ pé béèyàn bá kú fún wa kò sí ń ta ní bùkátà sí ju nǹkan méjì alákọ̀ọ́kọ́ ni asọ́bùrù sùúrù ìtẹ̀mára ìlaragbà wàlẹ̀ ehtisab àti ìnírètí pé a gba ẹ̀san rí ládàá lọ́dọ̀ ọlọ́run lórí sùúrù tá a ṣe. ẹlẹ́ẹ̀kẹta àlefihàn náà kún àwa bẹ́lọ̀n mẹ́ta ni alákọ̀ọ́kọ́ asọ́bùrú ẹlẹ́ẹ̀kejì alẹ́ ẹ̀hìtìsáàbù ẹlẹ́ẹ̀kẹta àdùá dùá náà ti kó sínú ẹ̀hìtìsáàbù yẹn. àkọ́kọ́ táwa wọnú suratul sura two aya one hundred and fifty five ọlọ́run ọba ní wàhálà nàbí lu wànàkùn bí ṣe ìmìnà rẹ̀kọ́fì à ń bọ̀ wá dán yín wò wàhálà nàbí lu wànàkùn dájúdájú nù tàwọ́kìdì náà nù tàwọ́kìdì sàkìlà láàmù tó wá wà ń bẹ̀ láàmù lọ́kọ̀sán sọ̀rọ̀ tọ́lọ́run sọ ọlọ́run fi ń rinlẹ̀ ni pé kò sí èméjì ń bẹ̀ dájú ṣáká à ń bọ̀ wá dán yín wò bí ṣé in pẹ̀lú nǹkan kan mínà lọ kọ́ òfin nínú ìbẹ̀rù ẹ̀rí àwọn afáàní ọlọ́run ní ṣé in nǹkan kan nínú ìbẹ̀rù tọ́lọ́run bá dẹ́rù bàbá kò sẹ́ni tí ó dùn láyé gbogbo ó kù ni èyí tí ó ṣẹlẹ̀ níjọ́ táyé ó parẹ́ ohun kan ni tó bá ti dún báyìí etí kan ò ní gbọ́ abẹ́nìkan ò ní wà láyé àfi kí gbogbo wọn ó kú pátápátá ọlọ́run àmọ́ dẹ́rù bàyàn àmọ́ sọ yín jọ́mi tọ́rọ̀ bá lọ ọbẹ̀ wọ́n jọ́rọ̀ àtẹ́bí àwọn ni ibi ní ọ̀nà méjì ni sheik usaimin ibn ali usaimin rahimahullah si anu tafsiri wọn tafsiri quran lẹ́yìn àti wọ́n ni ebi ń tá a máa wò ní pé ìyàn pé kò sóúnjẹ àwọn èèyàn orí nǹkan jẹ wọ́n lè dá ó tún ní kejì oúnjẹ lè wà ńlẹ̀ báyìí kéèyàn wá máa fi odidi bàṣíà gàrí wọn ìtẹ̀bà kò ní yó hmm. wọn ó gun yan odidi odó méjì fún onìkan jẹ kò ní yó kò sí ní tó lè jẹ tó lè yó àdánwò náà ni jùlọ torí pé bí ń pa náà ni yóò lè bí sá ń pa àmì ikú dènà kódà wọn sọ lásìkò kan nílùú wọn lọ́hùn táwọn èèyàn jẹ odidi odi dàbínú kan tán wọn lọ́hùn òní yóò àwọn èèyàn sá ń kú wọn lẹ́pọ̀ ọdún yẹn ní ọdún kú sọlọ́n wọ́n fi kankan dán wa wọnú méjèèjì wà nexin minal amuwal àdínkù nínú dúkìá kì í sowó nìkan ogun tá à ń pè ní dúkìá wàlẹ̀ anfus àtẹ̀mí ìtò bá ń tàn tó tó ẹ̀rí ń tà ń sọ nìyẹn inú ẹ̀mí àwọn yóò máa dínkù wọn àmọ́ dán wa wọ ẹni tó súnmọ́ wa ó jáde láyé wà samarot àti èso láwọn tó ń dáko kòkòkò iná lè wọ̀ ọ́ oko obi oko ọpẹ àbáwọn tó gbin ọsàn oríṣiríṣi àwọn oko wọ̀nyí iná kan wọ̀ lọ ni ọ̀nà bàbá ṣeré sọ iná sì lè má wọ̀ ó kàn lè gbẹ nínà ro àbí àwọn àìsàn kan lè bá fún kan ọlọ́run bàbá ṣeré sọ bèrè ni ọlọ́run ẹ fún wọn ní ròdùnú àwọn tí wọ́n ṣe sùúrù kan bá kú fún wa a jẹ́ sùúrù lání wọ́n ní àwùjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kọjá náà àdìsá Anas radiyallahu ta'ala anhu tí Imam Bukhari àti Muslim gbà wá obìnrin yẹn wà níbi sàárè kan obìnrin yẹn wá ń ké ànábì wá ń sọ fún pé ittaqillaha wasbiri ó ṣe sùúrù bẹ̀rù ọlọ́run kó ṣe sùúrù obìnrin yẹn ò mọ̀ pé ànábì ni lẹ́ka á wo lọ́dọ̀ mi bá rẹ̀ dà sọ̀hún ta lè tu sí yorùbá nu ní tó ṣe òun ò tí ì sí ọ ni àwọn yorùbá náà sì ní wàásù láàṣẹ fẹ́ni tí ẹkùn tó pààyà rẹ̀ jẹ yóò bí ọ pé sẹ́kùn ti pààyà tiẹ̀ jẹ rí ṣùgbọ́n tẹ́sù náà sọ ń bí náà ni pé tí islam ń sọ ni pé kò sí ń táàṣe ju wàásù náà lọ ìgbà tó wáyá ẹ ni wọ́n wá sọ fún un pé ànábì náà

ẹ̀rí ọlọ́run ó ṣàánú wa ọlọ́run ọba alikiola bó ṣe máa ń ṣe nìyẹn nínú àwọn nǹkan téèyàn lè pàdánù ọmọ wa ń bẹ anábìwa Muhammad sallallahu alaihi wasallam sì fún wa nírò nípa ìtọ́mọ rẹ̀ bá jáde láàyè nu hadith abu rẹ́rọ radiyallahu ta'ala ní pé la yamutu li ahadi minal muslimina salasatun minal waladi fatumassuhun nar tàmásù unnar ilà tàhílà tàlùkọ́sàm ẹ̀rí. Abu Huraira radiyallahu ta'ala anhu hadith imam al-Bukhari àti al-imam Muslim pé la yamutu li ahadin minal muslimina salasatun minal walad mùsùlùmí kan ò ní máa bẹ láyé kó wá pàdánù ọmọ mẹ́ta nú àwọn ọmọ rẹ̀ tó bí wọn kún kékeré àwọn ọmọ yẹn kí náà wá jó ń tọ̀hún kó ń ilata ilata kọsam àyàfi èyí ti ń bẹ fún ìmúṣẹ kọsam ìbúra àwọn afá ṣàlàyé pé èèyàn tọ́lọ́n ń bẹ̀ Mariam sura nineteen aya seventy one seventy two wa ẹ̀yìn mi kó mi la wa rídu à kò sẹ́nìkan nu yín yóò kọjá lórí ẹ̀ ni òun náà ni afárá sirọ́ọ̀tì tá a gbé kọjá lórí iná وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى إن جهنم ودي وبرزت الجحيم لمن يرى لأن نوجه وأن الصراط afárá yẹn táwọn bàbá ń pè ní afárá asirot nǹkan kan náà méjèèjì ìgbà tá a ní gistik asirot ìyẹn afárá yẹn bíríìjì ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbélé òkè náà àwọn èèyàn wà ní marshal ibi tá a kójọ sí ń bí ẹ̀yìn rẹ̀ lọ́run náà wà orí ibẹ̀ láwa gbà kọjá wọn nìyẹn nìkan ni wọ́n ń sọ torí náà káàbà bọ́ sí kọ́ńtọ́rọ̀ láti kọ́ńtọ́rọ̀ a àwọn náà ọlọ́run kò náà. a jẹ́ pé téèyàn bá lè ṣe sùúrù tọ́mọ rẹ̀ bá jáde láyé iná ò ní jó kò ní kò ní mami muslimin yàmútu láhùmá sàlásàtún mìnàlíwàládì làmìyàbílógòlè ẹ̀ǹsà ìlà àdìkọ́là ọmọlọ́hù ìlà àdìkọ́là ọmọlọ́hù wà àbàwọ̀ ìhìmùlẹ̀jánnàtà bífọ́dlì rọ̀hmẹ́tì ẹ̀rí. anabi sallallahu alaihi wasallam ẹgbẹ́ wa hadith mi ti imam an-nasai àti bayhaqi sheikh al-albani nínú ahkamul janais sọ pé ó lálàáfíà ó ní nígbà tí mẹ́ta nu ọmọ mọ́mí mùsùlùmí ni yamutu lahuma astaghfirullah mùsùlùmí ni mo pe tàkọ́kọ́ mọ́mí mùsùlùmí ni mọ́mí mùsùlùmí ni ẹ̀rí yamutu lahuma um, kò ní sí mùsùlùmí méjì kan tó wá kú fáwọn méjèèjì ọmọ mẹ́ta yẹn pé ọkọ táyà kan wà ọmọ wọn mẹ́ta wá kú àwọn ọmọ wọn yìí tá a wá sọ yìí lámìyà bológo lè ń àwọn ò tí ì tó wọn ìgbàlágà àwọn ò tí ì tẹ́ńtà mọ́ kẹ̀ṣẹ́lẹ̀ fún un àyàfi pé adkhalahumullahu àwọn ọmọ ọlọ́run fi wọ́n wà lìjánà wà abawayhim lè jánà bàbá àtìyá wọn náà wọ́n wà lìjánà fadli rahmati torí àjùlọ àánú ọlọ́run wa yakununa ala babin min abwabil janna àwọn ọmọ wọn wà dúró sẹ́nu lẹ́kùn kan ẹnu ọ̀nà kan náà àwọn ẹnu ọ̀nà àlìjánà fa yuqalu lahum wọn àmọ́ sọ fún wọn udkhulul janna ẹ wà lìjánà fayakulun àwọn ọmọ yẹn wà máa sọ pé hatta yẹjí àbáwáàna ó dìgbà táwọn bàbá àtìyàwó bá dé yukọọlù láhùn òdòkúlù lè jáàna táwọn àníọ́dà ẹ máa wà lìjánà lọ à ń tún ẹ̀yin ọmọ yẹn wà àbáwáàkùn àti bàbá àtìyà yín bí fọ́bìlì rahmatillah pẹ̀lú àánú ọlọ́ ó fihàn pé tá a bá ṣe sùúrù ká sọ̀sọkúsọ agbára wa lójú agbára dálẹ̀ á jẹ àǹfààní yìí hmm. rògbòdìyẹ ọlọ́run ṣàánú wa tí ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ ìyẹn tọmọ nú o kì í ṣe tọmọ nìkan o ìyàwó náà gbogbo ẹ̀ sùúrù lánìwò káàtà sí hmm. tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ ń kọ́ ìsìrìjà ni wọ́n ní ká ṣe kí ni wọ́n ń pè ní ìsìrìjà gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀rí eléyìí ó wà ní suratul Baqarah sura two aya one hundred and fifty five to one fifty seven tá a kà lẹ́ ọlọ́run wá àyà tá à ń bá bọ̀ lẹ́ẹ̀kan tá a kà lẹ́ẹ̀kan wípé wàhálà nàbìlì wà nàkùn bí ṣe ìmìnàlẹ̀ hóòfì wà jọ á dán yín wò pẹ̀lú nǹkan kan níbi kíní ìbẹ̀rù ebi àdínkù dúkìá àti tẹ̀mí àti ti kíní o àti ti èso wàbá ṣeré sọ̀bẹ̀rẹ̀ nǹkan kó ẹ fún wọn ní ròdùn náà àwọn tó ń ṣe sùúrù ọlọ́run wá tẹ̀síwájú. alẹ́dínà ìdá aṣọ bá ti ń mú sí ibà àwọn tó yẹ pé tájàlú kan bá ti ṣẹlẹ̀ sí báyìí kọlu ní tí wọ́n sọ ni pé inna lillahi wa inna ilayhi raji'un wọ́n sọ pé inna lillahi wa inna ilayhi raji'un là ń pè ní rẹ padà sọ́dọ̀ ọlọ́run ó sọ yẹn pé dájúdájú tí ó èméjì ń bẹ̀ wà ọlọ́run ló ní ìwọ náà lápadà sọ́dọ̀ ẹ̀ ọlọ́run àwọn tó bá yẹ lè sọ gbólóhùn yìí wùlá ìkà tí wọ́n sì ṣe sùúrù wùlá ìkà ọ̀pọ̀ sí wọn bí wọ́n ti kí wọ́n pọ̀ tó àléhìm sọ̀là wá tún mi rọ̀bìhìm ìkẹ́ ọlà látọ̀dọ̀ ọlọ́run yóò máa wà lórí wọn wà rọ́hìmà àti àánú ọlọ́run ìkẹ́ àtàánú ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lórí wà wùlá ìkà humul muhtadun àwọn wọ̀nyí gangan làwọn tí wọ́n mọ̀nà tí ò sí lórí àlọ́ Mm, ẹ̀rí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam hadithi umu salama radiyallahu ta'ala anha mm, náà hadithi rẹ̀ kí ló sọ tí imam muslim àti bayaki àtàwọn mi gbà ó ní òjíṣẹ́ ńlá muhammad ma min muslimin tusibuhu musibatun fayakulu ma amara Allah mùsùlùmí kan ò ní máa bẹ tájálù kan wá jalu tó wá sọ ń tọ́lọ́ ń pa láṣẹ kí nìkan náà inna lillahi wa inna ilayhi raji'un ó sọ bẹ́ẹ̀ lẹ́yìn tó sọ tán wá ní allahumma ajirni fi musibati allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha illa akhlafa Allahu lahu khayran minha lẹ́yìn tó sọ iná lè láìwá ní ilé ìrọ̀jíhùn tán ànábì ní tó wá ní allahumma olúwa mi àjírí ní sanmílẹ̀sàn fi musibati bí àjálù tó ṣẹlẹ̀ sí mi yìí wàhálífìlì sì fi pààrọ̀ jàrọ̀ fún mi xeyìrọ̀ mi ni àfirọ́pò fún mi tó tún dáa ju tó gbà yìí lọ tó bá yìí sọ bẹ́ẹ̀ ọlọ́run ní ṣe nǹkan kan ju pé akhlafa Allahu lahu khayran min ọlọ́run fi tó dáa ju tó gbà lọ́wọ́ rẹ̀ rọ́pò fún so ọmọ rẹ̀ kú ni ìyàwó rẹ̀ kú ni ọkọ rẹ̀ kú ni bàbá rẹ̀ kú ni ìyá rẹ̀ kú ni àbúrò rẹ̀ kú ni ẹ̀gbọ́n rẹ̀ kú ni ojúlùmọ̀ kan kú ni tó wá sọ gbólóyìn ọlọ́run fi tó dáa ju nǹkan yẹn fi pààrọ̀ ó máa ń ṣẹlẹ̀ o ẹlòmíì tó yẹ pé bóyá òní gbọ́ lọ́lọ́run fi bùkátà wá sí lọ́dọ̀ tí ń bá wa gbọ́ bùkátà ẹlòmíì ń bẹ tó ti fún wa ní tó ti bá a ṣàdéhùn pé òun mú wa lọ ìlú èbó ẹlòmíì ti ṣàdéhùn tó bá wọ skul òun sanwó skul ẹ ẹlòmíì ti ṣàdéhùn ó sanwó sáyìn ibi iṣẹ́ òun tún ṣe freedom fún ọ ẹlòmíì sọ pé òun ó ra irinṣẹ́ fún wa ẹlòmíì sọ pé òun fún wa lówó kan ẹlòmíì ti ní ara lẹ̀ ó ti fún wa lówó àti ra lẹ̀ olóhùn ó bá wa kọ́ àti nǹkan báwọn ló bá kú lójijì irú ẹni yẹn tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí yẹn tí èèyàn kan kú fún yẹn kó kàn sọ pé inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha èdè ò sọ pé oró ìrètí òun wọ mi ìrètí òun ti dòfo àwọn onísọkúsọnù àdéhùn dẹwà tìgbà tí ẹ bá débẹ̀ àbí tọ́lọ́n bá ní kó wá sínú ọ̀ràn tí mi dáadáa tọ́nà bí ní àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ tó kú bá ti kú gbóhùn táwọn èèyàn ń sọ yẹn wọ́n mọ̀ ṣàmì sí i tó sọ pé ìrètí rẹ jásófo ayé rẹ bàjẹ́ o àmọ̀lẹ́kọ̀ ni àmì o ó mọ̀ sàmì tó lọ́n sànù wa bí rí nìyẹn tó kù bá kú wọn ní ká àní rí nǹkan kan a lè wí ni àkọ́kọ́ a lè sunkún torí pé àdámọ́ ọmọ èèyàn ni hmm. àdámọ́ kí n pé àdámọ́ òun ni kí omi kó jáde lẹ́nu wa hmm. Ibrahim nígbà tó kú ọmọ ànábì sallallahu alaihi wa sallam ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọn lójú rẹ̀ bẹ̀rẹ̀ sí dàmíje omi ń jáde lójú ànábì Abdurrahman ibn Awf wá ní a ah, ó tún sunkún ní ànábì toro mi sàn jáde lójú ànábì ni ànábì ni yabana auf èsì tó fọnù rẹ ọmọ auf yìí iná àwàmà omi tí ń jáde lójú mi yẹn àánú nù iná làáyìnà tẹ́dìmà ojú ń damijé lóòótọ́ wà kọ́lùbà yahzan ọkàn bàjẹ́ wàlànà wúl àní wa sọ nǹkan kan nǹkan kan ò ní jáde lẹ́nu wa ilà má yorùbá bànà àyàfi tí ó yọ ọlọ́run làwọn sọ wà iná bìfìrọ̀ kíkà yá ibrahim la mahzunun. Oh, Ibrahim pẹ̀lú pé apínyà yìí ah, ó bà wá nínú jẹ́ ẹ̀rí ìnàlélá ìwà ìnàlẹ̀ ẹ̀wọ̀n tánà bí sọ àánú ni lóòótọ́ bí òkú bá kú omi lè jáde lẹ́nu èèyàn ṣùgbọ́n tí yóò jáde lẹ́nu afẹ́ gbọ́ tó bá ti lè jẹ́ sọkúsọ kò ní gba aládàánù yóò tún máa gbẹ̀ṣẹ̀ hmm, ọlọ́run ó sàánù wa ọlọ́run yóò ṣe àánú wa so àbí ìyẹn ti rí nìyẹn. Hmm anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kódà ńgbà tí ọ̀rọ̀ yẹn wò tán síbẹ̀ o ọláwọn èèyàn rí eléyìn ẹ̀rí wọ́n ní gé ọ̀rọ̀ yẹn torí pé kì í ṣe nǹkan tá a fẹ́ sọ rẹpẹtẹ àwọn pọ́ìntì pọ́ìntì yẹn ni kókó kókó ọ̀rọ̀ wọn lánàá bí sọ fáwọn èèyàn àwọn èèyàn ń sunkún gbà tí Ibrahim kú tánàbí sunkún anábì Allah tasma'un náà gbọ́ ni inna Allaha la yu'adhibu bìdámẹ́rì ilẹ̀ àìní ọlọ́run yìí jẹ́ èèyàn yà pẹ̀lú omi tó jáde lójú búkúkú wàhálà bí hosni kọlbì pọ́kàn bàjẹ́ ọlọ́run ní jẹ́ yín níyà nítorí pọ́kàn yín bàjẹ́ pọ́kúkú àdámọ́nù wàlákin yóò ádìbò mi hádà àwòyàrham ṣùgbọ́n ọlọ́run a máa jẹ èèyàn níyà pẹ̀lú eléyìí tàbí kó kẹ́yàn wọn lànà bí wàá náwó sí ahọ́n ní tó bá jáde lẹ́nu rẹ̀ láì dá ọ lẹ́jọ́ ńbẹ ẹ̀yin ayé ah, ẹ sì pa ọmọ yìí Hmm. ẹ rí àwọn tí wọ́n ń ṣe candle light procession tẹnìkan bá kú pàápàá àwọn student ní campus àtàwọn tí wọ́n rò pé àwọn lajú inú orin tí wọ́n máa ń kọ ni pé ẹ̀yin tẹ́ jẹ́ kí lágbájá ó dàgbà òró ńlá lẹ̀ dá òró ńlá lẹ̀ dá wọn mọ̀ kọ́ bá àwọn ẹ̀yin tẹ́ jẹ́ ó dàgbà ọ̀rọ̀ sọkúsọ àwọn ni kò jẹ́ ó dàgbà yẹn pé kò sí kọ́dàrí a jẹ́ pé kì í ṣe ọlọ́run àsìkò kú ẹ̀ ò tí ì tó ẹ̀ làwọn yẹn máa fi sọ pé ọlọ́mọjà àfọjọ́ ọlọ́jọ́ lọ kò bá mu hmm. ah. ìfọjọ́ ọlọ́jọ́ lẹ́lẹ́rìn ẹ̀ ọlọ́run jẹ́ kásìkò wa tó ká tó lọ gbogbo yẹn wọlé nínú àdúrà àsìkò tọ́lọ̀ ni yóò lọ kọ́lọ́run ṣàánú ìkẹ́dùn òkú gbogbo ẹni orí òkú láyé àgbọ̀dọ̀ kẹ́dùn rẹ̀ kọjá ajọ́ Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí uh, Habiba. olóhùn gbọ́ tí anabi sallallahu alaihi wasallam sọ pé la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhiri an tahidda ala mayyitin fawqa salasin illa ala zawjin arba'ata ashhurin wa ashra ẹ̀rí ó ní anabi sallallahu alaihi wasallam kò tọ́ kò lẹ́tọ̀ fún àti ọjọ́ mẹ́wàá ṣojú ọ̀run hmm, yóò lò ẹni tó gba àdìsí yẹn lẹ́nu umu habiba gangan ni zainab bint abi salama hmm, òun ló sọ pé nígbà tó ń wá lọ kí zainab bint jashi nígbà tẹ́gbọ́n rẹ̀ kú àbára ẹ̀ wá ní ó wá ní kán fún un ní tùràrí ó tùràrí sára olóhùn ah, ò ní bùkátà sí tùràrí o. Uh, bọ̀ mo gbọ́ tó jíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam sọ àdìsí tá a sọ ilá yahilu li mura'atin tu'minu kẹ́yìn mọ́ lọ́rọ̀ kan ṣáà ń sọ ní pé kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta kí ni ìtumọ̀ ọjọ́ mẹ́ta ò ní pé kọ́ló òkú kú ní ìsìn asín àwọn akẹ́nu ọ̀túnla àjàdíjọ́ mẹ́rin àgbọ̀dọ̀ jókòó lé kódà kéèyàn mọ̀ ní bùkátà kan tó fẹ́ gbọ́n kó jáde kó rìn lọ. onílò kùnkù ọjọ́ kìíní nù ọ̀la kejì kẹta ọjọ́ mẹ́rin bí yorùbá ṣe máa ka ọjọ́ ni òní ọ̀la bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń sẹ́ríà tí nǹkan ṣẹlẹ̀ wọn á òkú ti wá nìsín a ní fún ọjọ́ yẹn ẹ rí i pé tí wọ́n bá ní wọ́n róṣù àwẹ̀ á òdìjì òrújọ́ kejì ká tó jẹ sàárì ṣèbó òru la róṣù ilẹ̀ ti ṣú ẹ rí i pé á jẹ sàárì náà jọ náà àwẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn kọ́lọ̀ ń sànù àti wọ́n bá sì róṣù nǹkan sáàmọ́ gbàwẹ̀ ńjọ́ kejì pé àní kájọ́ ọmọ àní gbàwẹ̀ àní àwẹ̀ ti parí nù ìyẹn ló tó ṣàlàyé nítorí <clears throat> náà èèyàn ò gbọ́dọ̀ kọjá ju pé ájò ẹlòmíì òdìdí oṣù kan wọn àmọ́ pàrọwà fún ẹ jáde nǹkan kan Mm, ẹlòmíì dídí ò fi wá jáde owó náà àti jáde tó bá jáde wọn lòun ló pọmọ ẹ̀jẹ̀ àjẹ́ ẹ̀rí kò lójú ọ̀sẹ̀ kan lé tó ti bóde ojú wọn dá àwọn àjẹ́ mo ti ṣe wá àfihàn ìyá kan rí mo ní tó bá tètè jáde wọn là jẹ ní àbí tó bá tún wá pẹ́nu ilé wọn ni ẹlẹ́tàn olóòpọ̀ ọmọ rẹ̀ jẹ́ ẹ̀rí tó pẹ́nu ilé káwọn èèyàn mọ́ bá a fúra kò sí ètò ìṣẹ̀lẹ̀ Yorùbá tí wọn ò ní rí nǹkan wí àyàfi kéèyàn ó ṣe kéèyàn <clears throat> ó ṣe gbogbo ohun tí ó bá ṣe nítorí tọ́lọ́ ìwáṣẹ̀ obìnrin nìkan bẹ́ẹ̀ náà lọkùnrin ò lè ṣe kí ni òun náà ò lè jókòó gbélé kẹ́dùn ẹnikẹ́ni tó lọ àtìyàwó rẹ̀ ní àkọjá ajọ́ mélòó kọ́dá ajọ́ mẹ́ta tí ò bá rí nǹkan kan tí ó ṣe ń jọ kẹrin kó jáde kó sárìn lọ kó sì padà wallahu ta'ala alam lẹ́yìn eléyìí òun wá ní mu ẹkún jára òjíṣẹ́ yẹn ò bá mu tó kù bá kú ìyẹn látìtì yìí ń sọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam arba'un fi ummati min amri jahiliya la yatruku la yatrukunahunna mm, la yatrukunahunna àwọn nǹkan mẹ́rin kan bẹ nínú àwọn nínú ìjọ mi tó jẹ́ ìṣesí àwọn jahiliya ìgbà ìmọ̀ kan tó hàn tí ìdáná tánà bíi tọ́lọ́run ìgbé dìde wọn ò ní gbé jùlẹ̀ al ahsab alákọ̀ọ́kọ́ nu kí wọ́n máa fi ìran kí wọ́n máa fi ṣe fáàrí wọ́n máa fọ́nnu àwa lọ́mọ báyìí àwa lọ́mọ báyìí oríṣiríṣi oríkì àwa lọ́mọ ọba àwa nílé balógun àwa nílé baṣọ̀run àwa lọ́mọ ìyá súnà ọmọ lèmọ́mù làwà hmm, ọmọ sẹ́ríkì àdínní làwà wà tán anúfilẹ̀ ansab bẹ́ẹ̀ náà tún ni kí wọ́n tún máa kí wọ́n máa fi ẹnu ẹ̀gàn kan ìran wọn. wàlí istisqa bin nujum káwọn èèyàn máa fi ìràwọ̀ wo oòrùn wo òjò àwọn awòràwọ̀ nu ó yàtọ̀ ṣáàlà tó bá báyà si ó dìbẹ̀ yàtọ̀ ń bẹ inú astronomy àti astrology torí mo ṣe ẹlòmíràn ni a jẹ́ pé sọ pé òjò rọ̀ níbi báyìí atẹ́gùn òfẹ́ yẹn kọ́ là ń sọ prediction kì í ṣèràwọ̀ ni wọ́n fi ń wò yẹn cloud movement ni àwọn awọ̀ràwọ̀ àwọn awo ìràwọ̀ ọ̀tọ̀ làwọn yẹn àwọn tí wọ́n máa ń wòràwọ̀ stargazers wọ́n ni wọ́n ń wòràwọ̀ èèyàn àwọn lànàbí ni kádàbà lìwọ̀n náà jìm wà láwù sọ́dáfà òpùrọ́ ni wọ́n kó dàbí tí wọ́n bá sọ bá mu àwọn yẹn ṣíríkù ni torí pé ó ti gbà pé kì í ṣe pọ́lọ́ ní í ṣe nǹkan tó wà láyé àwọn ìràwọ̀ ní í ṣe tàbá àwọn ló ń fà á tí fi ń ṣẹlẹ̀ kì í ṣọlọ́run ó sì tún jẹ́ kúfúrú torí pé atako ń tọ́lọ̀ ń sọnu Quran pé kò sẹ́ni tó mọ̀lá àwọn tó ní cloud yẹn náà wọ́n sọ àwọn ń predict ni ẹ múra alẹ̀ tó bá ṣẹlẹ̀ alhamdulilayi tí ò bá ṣẹlẹ̀ báwọn ti bí wọ́n sọ wọ́n là mọ́lẹ̀ ni ìtìràwọ̀ rẹ sọnù ọlọ́run ṣàánú wa torí àsìkò ń jẹ́ tọ́rọ bá débi bẹ́ẹ̀ ni àná ìhà ìdàlàm bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹrin ó ní obìnrin tó ń tó ń hu tí ò bá túbá kọ́bílà mọ̀ tí aṣáájú tó kó tó kú èyí máa ń sábà ṣẹlẹ̀ lọ́jọ́ àwọn obìnrin lóòótọ́ ni wọ́n fi máa ń sọ pé kí wọ́n máa lọ tẹ́ ibi tí wọ́n ti ń sìnkú ọlọ́mọ gbára adẹ́lẹ̀ wọn máa sọ̀kọ̀sọ̀ yóò dìde níjọ́ gbìndín wà á lé àṣìrìbáàlù min qatiran wà dìrẹ̀ ọ̀n min jarab ọlọ́run làwọn bẹ̀ wò yóò wọ aṣọ tó jẹ́ pé omi àbí omi òjé gbígbóná mm, àti ìbòrí tó ṣe pé yóò wà ìkúrú náà yóò wà ń yóò máa hun lára ọlọ́run kó là wà o òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kì wá ń lọ a ní anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé inú wa. inú wa kìfèrí òní ká ṣe kí ni òní ká mọ̀ hu ká mọ̀ ká mọ̀ ká mọ̀ sọkúsọ gbára dálẹ̀ fàṣọyàmọ́ rẹ ní lọ́rùn lásìkò tó kù bá kú ànábì ní ìsìnàtàní fìnnásì huma bihim kufrọ̀ àwọn kankan méjì ń bẹ nù ṣe sí àwọn ọmọ èèyàn àwọn nǹkan méjèèjì yìí ìṣesí àìgbàgbọ́ ni ìṣesí kẹfìrí ni àtọ́ọ̀nù fìnnásàbì tá a sọ máa fẹnu ẹ̀gàn kan ìran kálukú wàníyàhà alẹ́lẹ́ méjìd àti ká máa gbéra dálẹ̀ máa hu máa gbára ẹni létí tí irun rúkúrúkú máa padà ṣàlàyé yẹn díẹ̀ insha Allah ta'ala nígbà tó kù bá kú ẹgbẹ́ ṣe wà náà àdéhùn Imam Muslim ọlọ́run ṣàánú wa. torí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú ìṣeré Islam káwọn gbéra dálẹ̀. Hmm. Ànábì wa Muhammad sọlọ́lọ́hu aléwà àlèwàsílámù hadisi ta kàdébẹ̀ yìí gangan ó wá jẹ́nu ṣe sí àwọn jàìlíyà àmóríyìn náà gbà mú lọ lẹ Ìgbò hmm, gbà tí mo sá fún bẹ́ẹ̀ àwọn obìnrin kan wọ́n fa irun wọn ògbórí wọn wá ń dán wọn kí ló dé mo béèrè lọ́wọ́ àwọn skul wọn òkú kan ló kúnlé àwọn àwọn làwọn fi fárí àwọn míì ni wọ́n faṣọ nínú àwọn ẹlòmíì wọ́n faṣọ yàrá mọ́ra wọn lọ́rùn ẹlòmíì mọ gbára ẹ lórí mo ti rí nìkan rí ní àwòrí òun yìí gbà ẹlòmíì ò lára ẹ̀ mọ́lẹ̀ oríṣiríṣi ọ̀làná bí ní oríṣi ara wa mùsùlùmí tí bá ń ṣe bẹ́ẹ̀ o kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó là wa ọlọ́run má ṣe wá ní ẹni tí ó mọ̀ hùwà àwọn kèfèrí hmm, ẹni tí ó mọ̀ hùwà àwọn kèfèrí ọlọ́run má ṣe wá lọ́kànnà wa ọlọ́run má ṣe wá lọ́kànnà wa torí náà ilé yìí ṣe pàtàkì sọ àdìdì tánàbí sọ ẹlẹ́sà mi nàmà látọ̀ mọ̀lẹ́kọ̀dúdà ọ̀nà tá a gbọ́dọ̀ gbà kẹ́dùn òkú tá a gbọ́dọ̀ gbà sunkún àbíkáwo ni kìí sára àwa mùsùlùmí mọ̀nlátọ́mọ̀lì kọ̀dúdà kọ̀dúdà ẹni tó ń gbára ẹ̀ lójú páà ṣàkọlì jùjú bá kàn fásán yámọ́ rẹ̀ lọ́rùn bó ṣe gbọ́ ni wọ̀dá á bìdá wà lè jẹ̀lì pé ìgbà ìmọ̀ kan olóńké òórò ó ṣe o àyàn ayé ẹlòmíì kò yóò ti lọ pé ara ẹni yẹn ò yá tẹ́lẹ̀ wọ́n ti ní kó ṣètùtù kó pa àgùntàn dúdú wọ́n ti ní kó pa àgbò funfun wọ́n ti ní kó pẹyẹlé dúdú kó pa pẹ́pẹ́yẹ funfun oríṣiríṣi wọ́n ti kà fún lọ mú ìgbín ẹ lọ rí mọ́lẹ̀ lẹ́ńkùlé wọn ẹ mú kinní kan ẹ lọ fi ṣe orí ta wọ́n ti gbẹ́ bọ gbogbo ẹ̀ tó ní àyàn ayé pẹ̀lú gbogbo bóun ṣe ṣe tó ẹ̀ tún gba ẹ̀pá oró ni yóò máa sọ̀sọ̀kùsọ̀ kì í sára wa irú ẹ̀ náà ni kéèyàn ṣe irun rúkúrúkú hmm, ṣe irun ẹ̀rún kúrúkú ẹbí ó ṣe wà náà hadithi Abu Dawud anabi ni hadithi usaid ibùnú abi usaid nígbà tóbìnrin kan wá ṣe bẹ́rẹ̀ á lọ́dọ̀ anabi tó wá búra pé òun gba òun ti di mùsùlùmí tó wá gbọ́wọ́ anabi ní ihun tó ṣe ò ní pé o ò ní máa yapa àṣẹ mi ń di dáadáa ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti sọ ò ní máa yapa bẹ́ẹ̀ ló ní máa gbára ẹ lójú ò ní máa fi kánná yára rẹ lójú ò sì ní máa ké ò ní máa kí gbòsù wẹ́ẹ̀lẹ́ gbé o bẹ́ẹ̀ sì ni ò ní máa láti ò ní máa fa aṣọ ya mọ́ra rẹ lọ́rùn ò sì ní máa ṣe irun rẹ rúkúrúkú ẹ̀dá obìnrin mi ẹlòmíì bá kú sọ pé ẹ̀yìn kan kú ń sìn ẹ̀kan rí àpáàpá àwọn tó wáyé pé irun tí wọ́n fi òwú dì ní ẹ̀kan rí kí yóò máa farun yẹn tu ni kúrú yóò máa túrun ẹ̀ orí gbogbo ẹ̀ wà yóò ṣí ìdínkù yóò sì borí orí ẹwà ríru kurukuru gbogbo rẹ̀ ó di ẹ̀ka àgàgà yóò fà á gbogbo ẹ̀ ó ti kurukuru hmm? lọ́wọ́ sànù wa tọ̀ kò ní jẹun kò ní mu kò ní fọyín kò ní wọ́n sọ pé ọlọ́run mọ̀jẹ̀ ni wọ́n pè kan lọ́wọ́ sànù wa ọlọ́run kó là wá ń bẹ̀ nínú rẹ̀ òun náà ni àwọn ìran kan àwọn tí wọ́n máa ń fàrùn gbọ̀n tẹ́lẹ̀. tó kù bá ti wá kú wọn ò fi irun gbọ̀n yẹn lẹ̀ yóò hù wọn làwọn fi ń bá kẹ́dùn tó bá ti ṣe díẹ̀ wọn ò ṣe kí ni wọn ò fàrùn gbọ̀n yẹn àwọn kan sì tún wà ní tiwọn tí wọn bá ní irun gbọ̀n tó kù bá kú wọn ò fa gbogbo irun gbọ̀n yẹn wọn ò sì fàrùn orí wọn hmm, láti fi ṣe kí ni láti fi sàmì bóyá ọba àlù wọn kú wọn máa ń ṣe ìyẹn náà ń bè ní kọlọ sànù wa so eléyìí ṣe pàtàkì sí àwa mùsùlùmí kí ló yẹ ká sọ mo ti sọ lẹ́ẹ̀kan nítorí yẹ ká sọ onígbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun jẹ́ ká kọ́ gbólóhùn yẹn ká ṣe kí ni ká kọ́ gbólóhùn yẹn allahumma fi olúwa san mí lẹ́san nípa kíni àjálù yìí tó ṣẹlẹ̀ sí mi yìí sùúrù tó ń ṣe yìí san lẹ́san lórí rẹ̀ hmm? allahumma àjírìnì fi musibati olúwa san mí lẹ́san níbi kíni níbi àjálù tó ṣẹlẹ̀ sí mi wà àhlíflì fi pààrọ̀ fún mi fi rọ́pò fún mi khayran ìtòlóore mínìhà ju nǹkan tó gbà lọ́wọ́ mi lọ ẹ ká kọ́ kínní yẹn inna lillahi wa inna ilayhi allahumma àjírìnì fi musibati wa akhlifli khayran minha ọlọ́run fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ní àkótán àdìtì yìí ń ṣàlàyé fún wa pé gbogbo àwọn nǹkan tí kò bá ti bẹ́ sí mu ká jìnnà sí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn wa gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn wa ẹni kuku ọ̀rọ̀ pé kúkú kí láá ṣe nígbà tó kúkú ni ànábì ń ṣàlàyé pé ń tẹ̀ ní ṣe ń bẹ̀ ni ó fi hàn pé gbogbo nǹkan tá à ń ṣe inú ẹ̀sìn ló lẹ́kọ̀ọ́ sòtò náà ká ní ẹ̀kọ́ nípa ẹ̀ ká sì wá ìmọ̀ nípa ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé tó kù bá ti kú gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlifni khayran ọlọ́run àjírí sí mùsíbà tí ọlọ́run ọba ṣe kí ni wọ́n pè sanmílẹ̀sán fi mùsíbà tí níbi àjálù tí ó bá mi yìí ẹlẹ́ẹ̀kejì ah, inna lillahi wa inna ilayhi raji'un dájúdájú ọ̀dọ̀ ọlọ́run láti wá wa inna ilayhi raji'un tàbí inna lillahi dájúdájú tí ọlọ́run ni wá ọlọ́run ló ni wá wa inna dájúdájú àwa náà o ilayhi rajim ọ̀dọ̀ ẹ̀ lápadà sí allahumma ìrẹ́ allah ìrẹ́ ọlọ́run àjírí ní sanmílẹ̀sán dáadáa fíìmù sí ìbátì lórí àjálù tó bá mi yẹ pé onímọ̀ pé ní ehtisab onírètí gbogbo aládàá lórí bó ṣe sùúrù yẹn wà lífìlì wà fi pààrọ̀ fún mi fi rọ́pò fún mi ẹ́ fi dípò fún mi khayran èyí tó lóore mímíhà ju nǹkan tó gbà lọ́wọ́ mi lọ ànábì ní tá a bá lè sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba òfin tó lóore ju nǹkan yẹn pààrọ̀ fún wa àbẹ́ ọlọ́run kò fún wa alágbàáyọ̀rọ̀ rẹ̀ rọ́bànà àti iná rọ́bànà kìfìrì lánàá wàlẹ̀ ìkwánina lẹ́dínà sàbàkúnà bìlì imán wàlẹ̀ tẹ́jà àfi kùlùmínà gíla lẹ́dínà iná kàrọ̀ òfurọ̀hìn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته